أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم عليه وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته ọba tó ṣe pé òun ló tún ju aṣáyé láàárọ̀ yìí lẹ́yìn ìgbà tí ó ti pa wá ọjọ́ náà ni a padà sí ọbẹ̀ ọlọ́run ọba yìí àánú rẹ̀ ọlọ́run mọ́ka kúrò lórí wa ilé tí à ń retí ọlọ́run mọ́sálà wa ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ìṣọ́ àti ààbò rẹ̀ ọlọ́run àbẹ̀ọ́ ṣe fún wa o wàhálà dàmúdàbò ebi ìfòòró ọlọ́run wọn jẹ́ ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa orílẹ̀-èdè nàìjíríà gbogbo nǹkan ló wọ́n gbogbo báyìí tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ báyìí àwọn afá ní ká sáà máa bẹ̀ lọ́hùn ká máa bẹ̀ lọ́hùn ọlọ́run ni máa ń jẹ́ kí nǹkan ó dẹ̀ òun náà ló sì máa ń jẹ́ kí nǹkan ó le àbẹ̀ lọ́hùn mọ́sálà bá wa bẹ̀ ẹ́ ọlọ́run mọ́ fara mi wá gbogbo àwọn nǹkan tí yóò tó àwọn olórí wa sọ́nà tí nàìjíríà ó fi dá fún ẹnì wa ọlọ́run mọ́sálà ló adarí wọn síbẹ̀ àwọn tá a jẹ́ mọ́lẹ́yìn náà gbogbo kùdìẹ̀kùdìẹ̀ káwa náà kó sí wáá pé ìyá yìí àbẹ́sẹ̀ ló bá ń fa gbogbo wàhálà yìí ọlọ́run mọ́sálà wa forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o à ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì mọ́ tó yẹ ká mọ jẹ́sìn fún ọ̀yàfi ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ náà là ń jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí à ń tọ ìlànà wọn títí tí òfin di ọjọ́ ìgbéǹde alkiyama ìpọ́tà lèman ní ìtẹ̀síwájú láti inú tíráàmì alfikir almuyassar fi dóhìl kitabi wa sunna agbègbè àwọn nǹkan tí ń ba àlùwàlá jẹ́ òun náà ni a sì wà eléyìí ni yóò fẹ́ jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kẹta ní abẹ́ eléyìí ẹni tí a gbọ́rọ̀ dé ní ìjẹjọ òun náà ni ẹlẹ́ẹ̀kẹta nu tí wọ́n ń bá lu ara jẹ́ òun náà ni zawa lula akle kí látàrí èèyàn ó yẹ ẹni pé kórè èèyàn mọ̀ pé mọ́ ẹni tó ti bóyá nígbà tó ti ṣàlùwàlá nísìn ó kẹ̀dẹ̀ kan náà mẹ́ta iṣu bá bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ kọ̀tọ̀kọ̀tàn ń ṣe wérewère nínú mọ́ṣáláṣí àbúrò nílé náà ni ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mọ́jọ kí ìrò ṣẹlẹ̀ sí wa àwọn yorùbá mọ́ ń pè ní àmódi àbí ògbòdò ńgbà míì náà ìfọkàn bẹ̀rẹ̀ náà ni ìgbà tún di táàmù o yóò tún lọ òun sí yàtọ̀ sí pure madness tí ọ madness ń tiẹ̀ ẹni tí ó bọ̀ lọ́wọ́ yẹn aláǹkan ló mọ̀ ṣùgbọ́n mẹ́ntálì ìfihàn sáwà mẹ́ntálì retarded ńgbà míì òun ni eléyìí tá à ń sọ yìí pé kí ṣe kí gbogbo ìgbà náà ni wọ́n ní kò permanent so àwọn míì wá àwọn àìsàn yẹn mọ́ ń ṣẹlẹ̀ láwọn ẹbí míì náà gbà míì pé ọmọ aláwòkù àwòkù ọlọ́mọ tẹ̀wá bẹ́ẹ̀ o pé gbà tí àìsàtara rẹ̀ ó máa fi yá díẹ̀ ni òun bá ti wéèrè yóò máa fi ṣe ẹlòmíì tí máa ń pọ̀ ara ẹlòmíì sì máa ń yá lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀kọ́ kan náà ni èrè máa ń ṣe ẹgbẹ́ wọn kàn sọ pé àtẹkíní rẹ tó ti bẹ̀rẹ̀ ni àbí ọlọ́mọdé ṣẹlẹ̀ sí wa ó ẹgbẹ́ nu psychology wọ́n ní gbogbo wa náà làwọn ní madness lára yín wọ́n yàtọ̀ ó kéré jù wáyà ṣẹ́jú kan léde tí mi bá gbàgbé kálukó display madness yẹn èyàn ló yẹ pé ìwọ tó súnmọ́ ń bínú àbí lójúrú ń gbà míì náà wèrè tiẹ̀ náà ti dé sí ọ lára nù ẹni wèrè ìṣẹ́jú márùn-ún ẹ ṣeun tí wọ́n ti kálukú ẹ kàn wá wo ni pé àà ah, ah, kí ni yóò kó lé tó báyìí lẹ́rí ah, ọ̀dọ̀ ti yín torí ti madness mú un láàrin ìṣẹ́jú tí ó fi ṣéun wàláyé ó le ẹ̀rẹ̀ lómi ìdábàjọ́ ọmọ mọ́tò pé fún mi ní ṣéǹjì fún mi ní ṣéǹjì mi mò ń bọ̀ màá fún ẹ màá fún ẹ ni tó wà ní fún mi ṣéǹjì mi ni ló ti sáré di kọ̀ǹdọ́tọ̀ mu ó lè jọ ọkùnrin ó lè jọ obìnrin wọ́n sì lè mọ́ gbára wọn lẹ́sẹ̀ ẹ wà wọ́n pé èló ní ṣéǹjì tó fẹ́ gba ìgbọ̀n náà bóyá fifty naira tó pé ní fifty naira lẹ́sẹ̀ wà náírà yín pa so tó bá ti wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà pa ti ṣàlùwàlá ìyẹn náà wá bìrì pé á ah, kíní tó ti so òun ti sọ tẹ́lẹ̀ Umu mú làgbájá kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe ẹ̀yin lẹ́nu sọ́bà ẹ̀ lẹ́sọ́bà ẹ̀ tó bá ti lálọ́ àtẹ́lẹ̀ kò sì lọ sí kí ni kò lọ tún àlùwàlá ṣe ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní mọ́sù fárúgìlì àdámi bílà háhì kéèyàn ó di ojú ara rẹ̀ mú lọ́kùnrin láì mọ́ sí gàgà kì í ṣe pé one glove nísìnyí wọ ọkùnrin wá ọkàn wa kọwọ́ bọ pátá wà bẹ̀rẹ̀ sí ní fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré àbóbìnrin náà ni wọn náà bá ń kọwọ́ bọ ìdí ara rẹ̀ wọ́n abẹ́ yún ẹ wọ́n abẹ́rẹ́ sí ní yún nígbà tó ti jẹ́ pé kò sí nǹkan kan tó búlọ́ọ̀kù ọwọ́ rẹ yẹn ilé pé olú hand gloves ni ilé pé pátá pátá fi kọ́bọ̀ ojú ara rẹ kò kàn fọwọ́ yún ara bẹ́ẹ̀ pẹ̀lú pé pátá ó ti kọ́fà ojú ara yẹn ọyẹ pé ọwọ́ rẹ gẹ́gẹ́ ó ń kan ìtọ́lọ̀ bá dámọ̀ ẹ lára ní tọkùnrin àbí tóbìnrin wọ́n ní ó lọ ṣe àlùwàlá mi ni o wọ́n ní kílẹ̀ rí eléyìí wọ́n lò ní àdìsí tí ìyá wa ẹ̀yà bísírọ̀ àbí bósírọ̀ bani dúntù sọ̀tùwàn tòbí ọlọ́wọ́ àníhá wọ́n ní wọ́n ní anànàbí yasọ̀lọ́lọ́wọ́ àyọ̀sọ̀lọ́ kọ́ọ́l mọ̀mọ́sà zákàrọ̀ wú fọlẹ́tàwádọ́ọ̀ pé òjíṣẹ́ ọlọ́run sí ìgbàdọ̀ ọlọ́run kó mọ bá wọn ni fẹ́rẹ́ tó bá fi lè fi ọwọ́ kan àsákàrí rẹ̀ ẹni pé nǹkan ọmọkùnrin rẹ̀ ó ní kó yá ṣe alùwàlá wọ́n ní àfáwà abúdáwùdù ni wọ́n gba àdìsí wá àti ànàsáyé àfáwà tìrìmísì náà àwọn náà gbà wá àfáwà ibùn mọ́jà àwọn náà gbà wá tí ṣèkì wa Nasruddin Al-Albani sọ pé àdìsí yìí ń kọ́ àdìsí tó lálàáfíà ni lóyẹ́ gbogbo àtọ́wá ti kọ́wọ́ bọ abẹ́rẹ́ tóbi lè fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ àbí nǹkan ọmọbìnrin rẹ gbàpálù aláàrẹ ńkọ́ òtì ré òtì jánu. wọ́n ní wàá fi àdìsẹ àbí Ayub wàhùnmù àbíbá wàhùnmí àbíbá ta wọ́n níbẹ̀ náà ní nínú àdìsẹ tí Abu Ayub gbà wá àti ọmọ àbíbá wọ́n ní anabi sallallahu alaihi wasallam ní mọ̀mọ́ta fáríjàwó pọ̀lẹ̀tàwá dọ́ ẹni tó bá kọwọ́ bọ abẹ́ rẹ̀ lóbìnrin obìnrin náà mọ́ abẹ́ obìnrin náà mọ́ ló fárí jù òun nínú fíkì lọ́gà ìwà tí ń gbọ́ fáríjù fáríjù abẹ́ obìnrin nìyẹn tí wọ́n ń gbọ́ zákàrù zákàrù nǹkan ọmọkùnrin òun nìyẹn ó lè pàdé ìsìn méjèèjì yìí ó ti kó àtọkùnrin àti obìnrin sínú pé abẹ́ wa o àyèfi ọ̀gángán ọwọ́ wa àyèfi kàn án nígbà tá a bá ti ṣàlùwà lásán nígbà tá a bá ti lálùwà lásán wá fọwọ́ kàn án á lọ tún àlùwà lánàá ìṣe àdìsí ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n ní afọwágùn ni wọ́n gbà wá tí àfáwà sheikh Nasruddin Albani ní àdìsí yìí ń kọ́ àdìsí tó lálàáfíà ni ẹlẹ́ẹ̀karùn-ún wọn lò náà ní akílò lámìlẹ̀ ibèl kéèyàn jẹ ẹran ràkúnmí àní sọ pé kò ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwa náà bí torí pé ẹni tó bá súnmọ́ gègé dáadáa ó jẹ súyà ràkúnmí láwọn àbátíọ̀ àwọn ọmọ ń pa ràkúnmí dáadáa lọ́hùn yẹn àwọn táwa ń bí lálẹ́ ní bóyá àti ìjẹ́rí ẹ̀kútẹ̀ pé mi ti jẹ́rí dáadáa náà nígbà tí ìyàwó amútúwàbù lọ sí nọ́ọ̀tì kánò mẹ́dúgbùrì Sókótó ọmọ ńlá wálé tá a mọ́ ń jẹ́ nígbà yẹn tó yọpa kéré sọ almuhim wọ́n ní àdìsí yìí wáyé láti ọ̀dọ̀ jábìrì bùn samurọ́ta tọ́bí ọlọ́wọ́ á ní wípé anna rajulan sáàlà nàbí ìyá sallallahu alaihi wasallam tí arákùnrin kan ń bèèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kíkà tó ọlọ́run kò mọ̀ bá wọn pé anatawa dọ̀ mí lòhùn mi gánà ṣé sábàtì ẹ̀jẹ̀ ran àgùntàn ṣé àtúntún àlùwàlá ṣe yẹn pé a ti sọ̀rọ̀ ọ̀la tẹ́lẹ̀ àwa jẹran bóyá àkànmú àwọlé lọ àtọwọ́bọbẹ̀ àbájẹran pé ghanam àgùntàn ó pọ̀ nínú àwọn ẹran àwọn lárúbáwá ìṣepọ̀ lọ́dọ̀ tàwa náà ń bì wọ́n ní ànábì sallallahu alaihi wasallam kọ́ọ̀lù wọ́n sọ pé ìṣí tàtàwádọ́ wà ìṣí tàlá tàtàwádọ́ tó bá wù ọ́ sàlùwàlá tó bá sì wọ ọmọ sàlùwàlá gbogbo àwọn kìíní a ní láti gbọ́ yé onípẹ́lú míì náà àti tọ́bẹ̀ ní àti súnsún ní o dájú sí yẹn sásọ ni pé ṣé ẹran àgùntàn lákàjẹ àbẹ́ ẹran ó tún lè a lè sọ pé ẹran màálù náà ẹgbẹ́lú míì ní sàmà òkè à tẹ́gbà tó ti sàrọ̀lá tán tó nǹkan wọlé tó nǹkan mú ẹran sẹ́nu bóyá ẹran dídín ni o bóyá ẹran dínú ọbẹ̀ náà ni o sótìyé àhàn ọba fi sẹ́nu ó jẹ́ wọ́n bá ní wọ́n bá Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ẹgbẹ́ ló ní ọmọ òkè ẹ́ kí ló lè fún wọn lọ sán lù àlàsì báyìí ẹ̀hìn ló jẹ́ pé ìmọ̀ ó ṣe pàtàkì fún wa ìmọ̀ àtàmọ̀dájú ó ṣe pàtàkì so that oyin tí ò bàjẹ́ òun ní sọ fún bàjẹ́ ṣùgbọ́n irú situation yìí ní ti pẹ̀lá ìṣíta tàwádọ́ wáyín lam tàṣà àwọn wáyín síta látàtàwádọ́ tó bá wú ọ sàlùwàlá mi tó bá wú ọ mọ́ sàlùwàlá mi ẹnìkan tí ká kàn mọ̀ ni pé nígbà tó ti jẹun o lè mú omi sí ìfẹ́ pé kò ní sí kìnìún ẹlẹ́nu ẹ̀ kò bá jẹ́ ọbẹ̀ ata ni wọ́n ti yí ògúnfe tó ti yé ẹ̀hẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ wà dórí irun ó wà mọ́ pinnu lá ọbẹ̀ tó sì dùn lẹ́nu rẹ̀ àbí àwọn kàlákàrà ẹran ọba bẹ̀rẹ̀ sí ní fẹ̀yìn gbé mi ẹ̀hẹ́n sọ aláwọ̀ aláàmù tó dájú náà ní pé ká fomi ṣan ẹnu wa kí yẹn kúrò níbẹ̀ tó bá wá wú ọ o lè ṣàlùwàlá tó bá wú ọ o lè mọ́ ṣe kí ni o lè mọ́ ṣe àlùwàlá wọ́n ní sọ́ábẹ̀ wa kọ̀ǹtínú wọ́n ní kọ́ọ̀lù ànàtàwádọ́ àmì ìlú ohun milẹ̀ hébé tábáwá jẹran ràkúnmí kọ́ o ṣé alìsàlùwàlá kọ́ọ̀là na'am tawaddu'a ó ní ànábì ní bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam sàlùwàlá ò nílò omi lọ ìbèrè tó yé èèyàn bá ti jẹ ẹran kí ni ẹran ràkúnmí ẹgbẹ́ ràkúnmí yẹn nìkan náà ni wọ́n ti ń bu andesli sọ pé àti kásàlùwàlá ni tó bá yẹ pé àwọn ẹran ní ìgbà wa ni tó bá wù wá ni ìyẹn wọ́n ní àdéhùn ìmọ̀mù mùsùlùmí ni fún gbà wá ẹlẹ́ẹ̀kẹfà ti di pé ibi tí àdánù dúró sí ní àárọ̀ yìí nìyẹn torí ṣubú yìí ti táìmù ẹ ti gùn ká mọ́ gbàsìkò ara wa púpọ̀ wọ́n lóun náà ni àrídà àrídà anil islam kíyàn lóun ò ṣe islam mọ́ torí ṣàlùwàlà fún irun zoro ṣẹ̀tún ti ń retí zoro abẹ́dẹ̀dẹ̀ kírun zoro ọlọ́run ilẹ̀ kúrò ẹ̀fẹ́lẹ̀ sí wa o kò tó lọ́wọ́ bá wọlé sọ yẹn nù ọlọ́mọ sọ̀wánù láàmọ̀ bẹ́ẹ̀ àmọ́ ti kí tán bàbá mi mi ìyá mi ẹlẹ́ha ní eléyìí ò di nǹkan kan nínú tá ń sọ yìí ọmọ anábì inú alẹ́ ọlọ́run bá kà nínú àwọn tí ó wọ̀ náà ìyàwó anábì inú ọlọ́run bá ní yóò ó tẹ̀lé ní ìyàwó anábì lù ọlọ́run bá ní yóò ó tẹ̀lé ní tó ló yẹ èèyàn yìí ní èyí nífọ̀kànbalẹ̀ nínú àgábìlà kò níbi ìyá ọlọ́run èyí nífọ̀kànbalẹ̀ kò sí irú sátọ̀sì tó lè jẹ́ ọlọ́run ọba ní fàárí fún fi jáde wọn fàárí fún fi sàáyìn àwọn apáyín kan ló wà lìjẹ́ náà àwọn kan wọ̀ náà lọ ni ẹni tí ó wà wà lìjẹ́ náà lọ́ọ̀ ni ó dì sáì àwọn tí ó wọ̀ náà láà ni ó dì sáì èmi àti àwọn àmọ̀gbẹ́ lọ́ọ̀ ni pé tọ́ ìwọ lọ́hùn fún àwọn ẹni àlìjẹ́ náà ni ó ṣèwà o mọ̀ ṣèwà lẹ́ni náà sọ èyàn lè túnmọ̀ sí ìsìláàmù bọ̀ láwọn táwa náà ti mọ àmọ́ rántí àwọn ẹlòmí tó bá súnmọ́ wa pé àánú ẹbí àbí ará àbí ọ̀rẹ́ tẹ́gbẹ́ mùsùlùmí para ẹlòmí kírun nígbà táwa wà kékeré gán ẹsẹ̀ wọn ìjà mọ́sálásí ṣùgbọ́n gbà tí yá ti dàgbà ní ìsìn báyìí á ti pé wọn ò ṣe ìsìláàmù mọ́ àwọn ìyá mi báyìí ẹ ti wọ́n ti yọ yẹ́rìn ẹni wá surprise pé mùsùlùmí ẹlòmíì láti pilẹ̀ tẹ́lẹ̀ àwọn ni tí wọ́n mọ́ lé jù ẹgbà tí dídìrín wọn kó wà ní ìsìlámù tẹ́lẹ̀ kí náà gbọ́yé wọn ò mẹ̀sìn yorùbá sì ní ẹni tó lòun ò ní sin lọ́hùn kí ní ó padà sìn òòsà tí òòtọ́ lọ́hùn ni ó sìn tó wá sọ pé òní sin ọlọ́run tó lágbára jù tó dá gbogbo ayé ó padà mọ sin tí òòtọ́ lọ́hùn náà ni ọ̀gbẹ́ni wá ti ń sin jésù tó ti sọ́dọ̀ lọ́hùn olúwa ànábì èyí sáwò tó kò kòkò tó nǹkan kan lára ẹni tó ń pè ní Allah kò jámọ̀ nǹkan kan ọlọ́run bá ní fún yíṣà o kò jámọ̀ nǹkan kan ju kíni lọ ẹrú ọlọ́run lọ ẹrú ọlọ́run bá gbé ànábì yín ká àlẹ́ ìsàlà àtúnjíṣẹ́ rẹ̀ tó wọn wá ní tó bá ti wá sọ fún òun ṣe ìsìláàmù mọ́ lẹ́yìn tó sì ti lálùwà láwọn wọn ní sọ àlùwàlá rẹ ti bàjẹ́ o torí ìsìláàmù gan ti wó kì í ṣe mùsùlùmí mọ́ ní mọ́mẹ́ tó ti wò pé ah ó dàbí pé ṣọ́ọ̀ṣì lèmi ọmọ lọ báyìí o èmi ò ní ṣe islam mi kírun mọ́ níwọ̀n tó ti sọ kínní báyìí àlùhálà rẹ̀ yẹn ti bàjẹ́ tó bá tiẹ̀ padà tó wá dàrú wọ́n lọ́n bá fẹ́ sàánú rẹ̀ ẹ̀ à ah, kí ni kẹ́tẹ̀kẹ́tẹ̀ tí mò ń sọ yìí náà tó dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ nìyẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fún sí islam ó ṣẹ̀ṣẹ̀ fún ṣàhádà sí ni tó ló ti di kékeré tẹ́lẹ̀ ẹ jẹ́ ká wá wo àìmọye àwọn tí wọ́n láwọn wá ń kírun tó jó ló sàá torí bí wọn lálùwàlà ìwọ tó wọ pé à ogun láyé o kò gbọdọ̀ náà sọ nǹkan mọ́ ìdìbò tó lọ mọ́sálásí ó lálùwàlà àbí ó lálùwàlà kò ní tí gbogbo èdè mùsùlùmí mọ́ kátó wá fà ìmọye ìmọ̀mù ọlọ́lọ́mọye ìmọ̀mù ti ń di bàǹtẹ́ torí pé wá sínú tó ti wò pé ebi kí wọ́n máa pa wọ́n fẹ́ gba ipò mọ́mù lọ́wọ́ ebi ọmọ tó ń jẹ nínú ipò yẹn gan ebi ọmọ owó tí ò tó sáàfù míì tó ń ṣiṣẹ́ níbi kọ́mpìnì tí ò ti ẹ̀ ṣe kìíní gan púpọ̀ ilẹ̀ yìí ti torí ẹ̀fẹ̀ mọ́ para yín sí owó àwọn àṣàfi tí wọ́n ṣe fúnra wọn tó ní central north fi wa lọ́hùn bẹ́ẹ̀ ẹni tó jẹ́ mọ́ọ̀mù ní ìsìn tó gbádùn kò gbádùn wọ́n ní tó náà ṣe fáwọn akẹ́tọ́ ti lọ́ wájú rẹ̀ òun náà lòun náà forí kò ń bá ṣe gbọ́ aláwọ̀ alam kọ́lọ́ bá wa fún lálàáfíà tiẹ̀ ló tó wá wọ́ ìṣòbí tàwọn tó kù lọ ìbáwọn tó kù ti lọ tiẹ̀ òun ò lọ kò sì gbádùn ayé rẹ̀ ló wà ń bẹ̀ tí wọ́n gbé mọ́tò fún gbogbo àwọn tó ti lọ tẹ́lẹ̀ ń bẹ̀ ni àbí wọ́n kọ́lé fún wọn àbí wọ́n fún wọn sálárì gan lóṣooṣù fún àwa la wà ń bẹ̀ àwa la wà ń bẹ̀ ọ̀rọ̀ mọ́ mú kọjá yẹn ọ̀rọ̀ ìmọ̀ ẹ darí àwọn èèyàn síbi torí pé ọlọ́run ọba ní wọ́n yẹ fúrúbùlẹ̀ ìmọ̀ sẹ́rí ẹnikẹ́ni tó bá ti wí pé lẹ́yìn tó ti jẹ́ onígbàgbọ́ tẹ́lẹ̀ ó wá ṣe kèfèrí pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ táwọn yẹn lè nínú ẹ̀sìn ẹni tó bá ya kèfèrí tẹ́lẹ̀ tó wọ́n gba Islam wọ́n ní sẹ́rí gbogbo iṣẹ́ tó ti ṣe tẹ́lẹ̀ nínú kèfèrí yẹn tó já wọn sẹ́rí ẹ̀gbẹ́ lómi mọ́ ńláàánú àwọn náà mọ́ ṣe sàárà wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n gbé wá fún sínú Islam padà pé ó dùgbà tó yẹ ó ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ tipẹ́ tí táìmù tó gba ìsìláàmù sí ṣùgbọ́n wọ́n tó ti wá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bóyá thirty years forty fifty years tó fi ṣe ìsìláàmù ló fi ṣe dáadáa kò bá wò pé àìrọ̀ o Jésù lọ́nà o àbí kó mọ̀ lọ ṣọ́ọ̀ṣì ni àbí wọ́n fẹ́ padà sínú ẹ̀sìn àwọn bàbá ńlá ti yín òṣàlà àwọn bàbá ńlá tiẹ̀ àwọn kúsẹ́nù àwọn bàbá tó yẹ kínú rẹ̀ ó mọ̀ bàjẹ́ sí pé ah ìgbẹ̀sẹ̀ fẹ́ràn bàbá mi tó ah bàbá bàbá mi mo ti fẹ́ràn wọn tó ìbáṣe fún wọn kú sínú ìsìláàmù ni ah àbá ti jọ pàdé lọ́jọ́ gbé àlùkìyàmọ̀ nínú àlùjẹ́ náà padà ṣùgbọ́n tọ́ ọlọ́run ti sọ̀rọ̀ wọn nù àwọn bàbá tí ọlọ́run bá ti wá ṣe àdéhùn yìí náà fún kí wọ́n kú sórí ifá orí eléégún ìwọ tún wá sọ pé wọ́n fẹ́ padà sínú àlùkọ́lá wọ́n fẹ́ mọ̀ sí ẹ̀sìn tiwọn tòrẹ́sìn Yorùbá nìyẹn sọ̀hánàlá ó sọ ìsìláàmù di ẹ̀sìn lárúbáwá ojú tì ọ́ ẹranko dídì ń pera rẹ̀ ní ta ń lọ ta lọ lọ́hùn yẹn àwọn òyìnbó gẹ́gẹ́ àwọn náà láwọn òòṣà táwọn náà sí tẹ́lẹ̀ lọ́wọ́ báwọn òyìnbó ṣe ń gba Islam lọ́wọ́ àwọn Chinese bó ṣe ń gba Islam àwọn Chinese majority inú wọn náà tẹ́lẹ̀ Buddhist ni wọ́n náà Buddhist wọ́n gba Islam tẹ́bá rí ẹlòmíì tẹ́bá ń gbọ́ àrọ̀bíyà ẹnu sínkó mi Chinese mi ẹ̀ mọ̀ kó yọ ara yín ni pé kí wàá ní tẹ́yìn wá gbé wá ṣe náà èyí yorùbá tó wọ́n tún bẹ̀yìn sí ní islam àwọn ń gba islam wọ́n sì lọ sí leke kódà wọ́n ti láwọn mọ̀dárìsì kan ní china tó ti kọ́ arabic pusa ẹ lọ taiwan ẹ lọ tokyo ẹ lọ japan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ àwọn yẹn ń gba islam ti dùnú sí dùnú wọ́n ti ń ṣe súnà ìwọ kan wà sọ pé ẹ̀sìn súwọ ní nàìjíríà ọlọ́run ọdí ọ̀sẹ̀lẹ̀ sí wa o ọlọ́run wa ní sẹ́rẹ̀ tó bá ti wá lọ bí kékeré lẹ́yìn tó ti ní ìgbàgbọ́ ọlọ́run nípa pọ̀dẹ̀ ábítọ̀ amọ́lùkù gbogbo àwọn sẹ́tò ti ṣe pátá ló ti bàjẹ́ gbogbo àwọn sẹ́tò ti ṣe nínú ìsìláàmù fún iye ọdún ogún àti olùdíṣẹ́hùn lọ́dún sọ pé ó ṣe ìsìláàmù mọ́ yẹn gbogbo ẹ̀ ti bàjẹ́ nìyẹn kódà tó tẹ̀ tó wọ́n padà tún ìsìláàmù gbà lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n ti nọlifá ìṣe rẹ̀ kò lè wọnú iṣẹ́ rẹ̀ mọ́ bí tó ti padà gba ìsìláàmù ibẹ̀ yẹn ni wọ́n ti padà tó ní kọ dáadáa sílẹ̀ fún ẹ padà olóyè tó léwu kéèyàn jẹ́ mùsùlùmí ọmọdé ká ológun náà ni wá ọmọdé á létí omi létí omi ni pé tó ti pé kékeré láàmú lọ́rẹ̀ bínúbínú pé gbogbo tó bá ti fẹ́ làwọn ọmọ bá fẹ́ tó bá ti yà sí làwọn ọmọ bá yà sí kèfèrí tó ti yà síbi tí ò dá mọ̀ pé yóò sọ̀wọ́ náà ló ló ta o yóò sọ ẹ̀dẹ̀ ṣebí tá a bá débì ni kéèyàn bá ti wá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wá lóhùn ọ̀sẹ̀ ìsìláàmù mọ́ ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ tó àlùwalá rẹ̀ nítumọ̀ kò nítumọ̀ mọ́ tó ẹni tó sọ pé ẹ òun ò lè mọ̀ ṣe orò ìdílé wọn lọ́dọọdún ó sì ń lọ áàjì lọ́dọọdún kò ní áàjì àlùwalá la gbọ́ pé ti bàjẹ́ yìí nísìnyí tó ṣíwájú ìmọ̀ ayídà ayé ẹ̀rọ lẹ́ẹ̀karùn-ún wọn wá sọ wọn ní wàkúlùmọ̀ áwùjábàlẹ̀ àwùjọba àlùwòdó gẹ́ẹ̀rọ mọ́ọ̀t sẹ́rí gbogbo nǹkan tó ṣe wípé wọ́n ṣe lọ́rùn èèyàn wípé káwẹ̀ fún òun náà ló ṣe àlùwàlá náà ní kí ni ọ̀ràn èèyàn àyàfi ikú òkú yẹn ni pé tá a bá ti wẹ òkú kò ní ìdìbò àtúnṣe kí ni fún mọ́ àlùwàlá torí pa ti náà fún nígbà tí à ń wẹ̀ àbí bẹ́ẹ̀ náà ni ẹni tó wẹ òkú ọ̀ràn yẹn kọ́ ni kóhun ò tún wẹ̀ àbí kó sálù ọ̀ràn yẹn kọ́ ni kó wẹ̀wẹ̀ míì má torí pé ẹlòmíà ni à tábà ti wẹ òkú báyẹn kóhun náà kọ́kọ́ lọ wẹ̀ ná kó tó wá kírun sí òkú lára ìyẹn iṣẹ́ ọ̀ràn yẹn nígbà tó ti wẹ òkú yẹn tó sálù aláàfíà kan jọ kírun sí òkú ní ara ni tó eléyìí tí yìí kọ́lọ́ ń ṣe ní okùnfà dáadáa fún wa láyé ń bí àti ní ọjọ́ gbéǹde alkiyama سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته